الله الرحمن الرحيم باب رجل يحب قوما ولما يلحق حدثنا عبد الله بن مسلمة قال حدثنا سليمان بن عن حميد بن هلال عن عبد الله بن الصالح أبي ذلك قلت يا رسول الله رجل يحب القوم ولا يستطيع قال أنا قال لي مع من الله ورسوله قال أنت مع من حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة أنس أن رجلا على النبي الله الساعة قال وما عددت لها قال ما عددت الله ورسوله قال المرء مع من قال أنس أما رأيت المسلمين فرحوا بعد الإسلام اشد مما فرحوا يوما الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عند فن الله سبحانه وتعالى وباتي أتدمي مئتين ستة سكوين الله باتني tó ní ká الإيمان àáfíà wà sàlẹ́mà abdi Allah subhanahu wa ta'ala tó jọ mọ́sálẹ́kùn rẹ̀ fún ọlọ́run gbogbo àwọn nínú àwọn ìbẹ̀rẹ̀ yìí ta lè dúpẹ́ ta lè rántí dúpẹ́ yìí ta lè rántí dúpẹ́ náà abdi mọ́sálẹ́kùn léyìí tá à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ lórí oore tó tóbi tó ṣe fún wa èyí tó ṣe wá ní mùsùlùmí ó wá jẹ́ kí Ramadan ọdún yìí tó bá wa láyé àti ń gbìyànjú ìsepá bá a ṣe lágbára mọ́nú ẹ̀ àbẹ̀ ibi Ramadan náà dé lẹ́nu àbẹ̀ Allah subhanahu wa ta'ala òní bá ṣú pé yóò di mẹ́tàdínlógún léyìí tó pàtàkì jùlọ àdúrà táwọn olùmọ̀ọ́sọ ń sẹ́ ni pé allahumma arina laylatal qadr àwọn allahumma ballighna laylatal qadr kí allah subhanahu wa ta'ala kó jọ ó fi ní àtẹ̀yìn sí kòńgẹ́ rírí laylatal qadr ó wá fi wá sínú ẹni tí allah subhanahu wa ta'ala tí ó gbàdúrà àwọn níbẹ̀ àbẹ̀bẹ̀ tí wà lórí tàìtàìmù ṣàṣẹfà orílẹ̀-èdè nàìjíríà fi ọláyà balẹ̀ gbaraba gbogbo ibi tí ààyèkáàyè tí a bá ti ń mú mùsùlùmí láyé àbí allah masa gbé islam jẹrí ó jọ kó fún mùsùlùmí lára ṣe ọlọ́run kò fi ọláyàbalẹ̀ lápapọ̀ ọláìkú méjì ọlọ́run a kí wa padà sórí ètò akùnmísọsọnà níbi tí a ti máa ń gbéyẹ̀wò ọ̀rọ̀ bàbá wa olùmọ̀gbà abu abdullah muhammad bin ismail al-bukhari ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tó kọ àkọlé sí tó wá kọ hadisi jọ ọ̀rọ̀ wọn gangan kọ́ àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí ọlọ́run kó jọba wa san wọ́n lẹ́san lórí a rí i pé tí wọ́n kó jọ fún wa odidi ìmọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò ka hadith àmọ́ kò ní mọ tí hadith ń dálé lórí ọ̀pọ̀lọpọ̀ hadith tí bàbá yìí kójọ sínú tírà yìí adágbọ̀n mufrod àwọn àṣàyàn ẹ̀kọ́ àwọn àṣàyàn ìwà ìbálò tó yanrantí so tó túmọ̀ sí pé ní Ramadan yìí a rí i pé àwọn èèyàn change dáadáa ọlọ́run kò jọ mọ́jà ní ó máa padà sí abúlé rẹ̀ àwọn èèyàn change dáadáa àwọn èèyàn ń bẹ àwọn èèyàn wò kódà àwọn èèyàn tún wá ń bá àwọn èèyàn pé wá sínú ilé wa kò tí ì wá ìtẹ́ wá sínú ilé wa mo fẹ́ ṣe tọ́ọ̀rù fáwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ń lọ àwọn èèyàn ń pera wọn àwọn èèyàn ń bẹra wọn wò àwọn èèyàn ń dìjọ jẹun eléyìí tí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé bó ṣe gbó yẹ ká rí nínú ìsẹ̀mí ayé wa nìyẹn tá a bá lè lo díẹ̀ tá a lo bíi bíi fifty five percent or sixty percent nínú bá a ṣe ń lò ní a bá lè lò ọ̀rọ̀ ayé wa àwùjọ wa yóò dáa jù báyìí lọ ọlọ́run mọ́ ṣàṣe rọrùn fún wa ìyẹn túmọ̀ sí pé àwọn ìbáwí àwọn ìbálò yìí òun ni bàbá kójọ sínú tó yàtọ̀ jẹ́ pé ní adab al-mufrad àwọn àṣàyàn ìwàsí ìbálò eléyìí tó jẹ́ pé kíni kúrú pẹ́ni tí ń gbàwẹ̀ tí ò ní bálò dáadáa àwọ̀ ẹ̀yẹn ò tí ì ṣiṣẹ́ náà nìyẹn tòtòrò ní nǹkan tó bá dáadáa torí ẹ̀ ní ká gbàwẹ̀ nítorí ẹ̀ abẹ́ mọ́sàjẹ́ kí àwẹ̀ náà lápá lórí ọkàn wa àti ní ara ìṣesí wa báàbù tí bàbá tí wọ́n tọ̀ á rí i pé báàbù ziyara ẹni tó lọ bí ọmọ ìyá rẹ̀ wò tí ì pé nítorí ayé àmọ́ torí pé ìjọmọ ìyá mi mi ò rí tí Allah subhanahu wa ta'ala tó ṣe fúnrú arákùnrin yẹn ó dẹ̀ torí ẹ̀ ó dá odidi màláìka kan ẹ̀mọ̀ pé wàá sí pé ọlọ́run bá bàrà wa nígbà pé ọba Allah ń fún wa òní sìn wa àwa dẹ̀ rò pé àwa là ń sin lọ́hùn so ẹ jẹ́ ká tún gbólóhùn ká tún gbọ́yé dáadáa ìyàtọ̀ wà láàrin a gba oore lọ́dọ̀ olóore wa ká má rò pé a lè ṣe nǹkan kan fún lóore èèyàn lẹ lè ṣe dáadáa fún tí ònàdà èmi náà fẹ́ ṣe nǹkan báyìí fún ẹ títí lè tàlà gbogbo ìjọsìn tá à ń ṣe pátápátá àwẹ̀ tá à ń gbà torí àǹfààní ara wa ni ẹ jẹ́ kó yé wa dáadáa kì í ṣe pé torí àǹfààní kankan tí ń ṣe fọba adẹ́dà àbí òun ní lékún ọlá rẹ̀ àbóun ló fẹ́ ló lè dín ọlá rẹ̀ kó tá a bá ṣe ìjọ tó ti dáyé tí ó ti ṣèyàn tí ó sálẹ̀ jẹ̀nu ń jẹ́ ọba adẹ́dà lórí ẹ̀ ó sì ń jẹ́ alágbára bẹ́ẹ̀ ló ń darí ayé kò bùkátà kankan gbogbo tọ́lọ́wọ́n bá aláàdásáyé tó ti tá ń lò yìí lórí ilẹ̀ nínú igi nínú òkè nínú ilẹ̀ nínú omi nínú oòrùn nínú òṣùpá wọ́n ti dá wọn ká tó dáyé tó túmọ̀ pé ìjọsìn wa kọ́ ló jẹ́ kó dá àwọn nǹkan yẹn fún wa ó dá a kalẹ̀ fún wa ká tó dé torí mọ̀ pa ní ìjìnlẹ̀ kò dẹ̀ retí nǹkan kan lọ́dọ̀ wa kọjá ká sábà pé òun náà lẹ́nu kápá òun náà lẹ́nu tó dá la ilaha ẹ túmọ̀ tá a bá ti lè nígbàgbọ́ pé la ilaha illallah wahdahu la sharika lah òun lọ́bọ̀ kan ṣoṣo la sharika lah gbogbo ètò ayé kò sẹ́ni kò báyẹn kan ṣí àǹkankan nínú ẹ̀ lahul mulku òun ló ní kápá lórí ẹ̀ wala wala hamdu ó nìkan sí ní ìdúpẹ́ lórí ẹ̀ ló tọ́ sí wa huwa ala kulli shay'in kò sí nǹkan tó aláàfẹ́ ṣe ti parí ká abẹ kó má ṣàjẹkùn rẹ̀ lẹ́nu wa ẹ ojúpọ̀nà arákùnrin kan yuhibbu qawman ó nífẹ̀ẹ́ àwọn àjọ kan walamma yalhaqu bihim àmọ́ kò ní kápá láti lépa bá wọn kò ní kápá láti dé ipò wọn a jẹ́ wípé àkọ́kọ́ tá a bá wo àkọlé yìí ìyẹn túmọ̀ sí pé ta lèmi àti ẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká wo ta la nífẹ̀ẹ́ sí gan ta la fẹ́ jọ ta la ń ṣe pátá fẹ́ dàbí tiẹ̀ àwọn èèyàn lónìí mú àwọn tí wọ́n fẹ́ jọ òun wọn bá mu èèyàn ò ní fẹ́ jọ èèyàn àfi kó jẹ́ pé ti ń bẹ lọ́wọ́ èèyàn yẹn ni ó bá bàrà lẹ́mìí wa tí a rí i pé téèyàn bá fẹ́ràn ìṣesí kan ó fẹ́ràn akọrin kan ẹ rí i pé gbogbo irú aṣọ takọrin yẹn máa ń wọ̀ ni ó máa wù yàn àti wọ̀ kódà bó jẹ́ pé ìlú rẹ̀ ó lè máa ń lálàpọ̀ lè débẹ̀ láyé òun yóò máa ṣèṣe rẹ̀ kódà ó lè lọ kọ́ ọkọ ìlú ẹni yẹn sẹ́yìn aṣọ rẹ̀ tẹ́wàá rò pé à ah, so dé Chicago rí ni à oníṣẹ́ lókè bẹ́ẹ̀ ni fans wá wà ẹ wo àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ àwọn agbábọ́ọ̀lù wọ́n nífẹ̀ẹ́ wọn débi pé àti mọ́tò àtẹnu ọ̀nà ilé rẹ̀ yóò sì kọ́ sí yóò tún wá kún ní ọ̀dà fans club yẹn máa wí pé kò lè dé ìlú tí wọ́n wà kò lè dé Chelsea ìyẹn ní eh, UK ìdálá kojọ kó wọ́n ṣàyẹ̀wò sí wa so ìyẹn ni bàbá fi kó hadith yìí jọ láti lè pè wá padà àwọn wo la fẹ́ jọ torí tá a bá fẹ́ jọ ìwà tí ó wà lọ́wọ́ wọn ìṣesí wọn ìjọsìn wọn òun ni à ń nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́run kò jọ kó jẹ́ pé àwọn ẹni rẹ̀ nífẹ̀ẹ́ wọn ó gògò lórí ẹ̀mí wa àwọn ẹni rẹ̀ níṣesí wọn ó mọ̀ wùwà so that ìṣesí tiwa náà ó lè change sí dáadáa bàbá ni adásánà abdullahi bin musalama kọ́lá adásánà suleiman bin mugira Han umaydi bin ilal an abdullahi bin somit an abi dharri látọ̀dọ̀ abi dharri radiyallahu anhu jundub bin junada qultu ó ní mo sọ pé ya Rasulullah ẹ mẹ́jà gbàgbé àbúdárì jundub bin junada òun ló sọ pé ya Rasulullah a wípé ìṣesí ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ láàrin àtànẹ́bí pẹ́sẹ́nálì ni kí àtọ̀ lọ́wọ́ ọlọ́nkọ́ máa bá nẹ́bí wa Muhammad ìyọ́nà máa bá bá gbogbo tí èmi àti bùkátà pa bí gbogbo ti bá ó gbé wọn kalẹ̀ pé àwọn kan ó wà lẹ́yìn wọn ò fẹ́ béèrè báyìí èmi àti ẹ ronú tó ti ẹ jẹ́ ká wòye kí ló rò pé tó bá bá anabi wa Muhammad tó bá bá láyé kí ló fẹ́ bí wá padà sínú síyàrò as-salafu salih àwọn àwọn àwọn sọ̀hábà àwọn tábìín lọ wo ipa wo ni wọn ò ti bá wa ṣe kalẹ̀ tí wàá kàn ní díkà kàn máa tẹ̀lé wọn tí wàá kàn ní díkà nífẹ̀ẹ́ wọn tí wàá kàn ní díkà gbà fún wọn ká sì máa lùsẹ̀ sí wọn ayé wọ́n ṣe kí ni yóò dáa quran ni wọ́n wáyé ní ọgọ́rùn ọdún tó fi nílò rè jùlọ ní ọgọ́rùn ayé pé sẹ́ńtírì kan ó dáa jùlọ ẹ̀yin náà wò bó lọ́n ṣe fẹ́ rètí sẹ́ńtírì wa iná sẹ́ńtírì tá a fẹ́ pa gbogbo ayé run sẹ́ńtírì táwọn kan ju bọ́ǹbù látòdìdí ìlú kan láti pa òdìdí ìlú kan Allah sẹ́ńtírì tiwọn òun lèyàn ń fodidi ẹsẹ̀ rìn látòdìdí táwọn èèyàn ju bọ́ǹbù sí torí kó fẹ́ gba ọ̀rọ̀ ànẹ́bí wa Muhammad ẹ jẹ́ ká fi wéra wọn náà sẹ́ńtírì wo á fi rí i pé wọ́n jìnà sí wa ọgọ́rùn ọdún tí wọn òun lọ ọgọ́rùn ọdún tọ́ba adẹ́dà fi yọ́nú sí jùlọ ọgọ́rùn ọdún tí wọn lè ṣe pé òun ló fà á tí abudulayi fi ní kúlìtù yá Rasulullah ó ní mo rí ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run arọ́jùlù ó ní dákun arákùnrin kan tá a bá rí èèyàn kan yuhibbul qawm ó nífẹ̀ẹ́ àwọn ìjọ kan ó nífẹ̀ẹ́ àwọn àṣàyàn kan wàhálà yẹ̀sítẹ̀tì ẹ̀wò nǹkan ẹ̀wò underline ó wá rí i pé àwọn ìjọ tó nífẹ̀ẹ́ yìí láyẹ̀sítẹ̀tì àyẹ̀l àkàbí àmẹ̀lẹ̀hìn kò ní kápá láti lépa láti ṣerú iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ìyẹn túmọ̀ sí wípé àsìkò yẹn àsìkò yẹn àsìkò tí àwọn èèyàn kún fún bàdá ọba dẹ́dà ni Allahu ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ́nu wa tí ó ti rí Kùránì kan parí so àmọ́ lásìkò tí wọ́n yẹn wọ́n ti rò pé ah, àwọn èèyàn ti ṣe sàlásà khatima khatimat àwọn èèyàn ti parí Kùránì bíi mẹ́ta yóò wá rò pé ah, ọlọ́run mo sì nífẹ̀ẹ́ àwọn ẹni bóòlù mi náà ṣe ṣe ni àmọ́ ó kágara ìkágara rẹ̀ kì í ṣe ti kágara ti ọ̀lẹ ìkágara bóyá ta ìrójú ìkágara bóyá ti àgbà ìkágara bóyá ti àárẹ̀ àwọn kan báyìí máa ń ṣẹlẹ̀ sí yàn ẹ rí èèyàn nífẹ̀ẹ́ àwọn kan but ìfẹ́ wọn tó nìyẹn ó nífẹ̀ẹ́ wọn pọ̀ lọ́pọ̀lọpọ̀ bá rí àwọn hafidul Qur'an tí wọ́n ka Qur'an inú rẹ̀ wà dùn yóò wà nífẹ̀ẹ́ wọn ha Ọlọ́run ó sì lè dá ìlú náà padà síbẹ̀ ìwé ó sì lè ráàyè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ká má sọ tọpọlọ tó ti le díẹ̀ ká má sọ ti àìrójú téèyàn bá bímọ púpọ̀ ńgbà míì ó máa ń sọ fáwọn ọ̀dọ́ tó ti yẹ kéèyàn ó tètè àtàlímù fi ṣígà ẹ̀kọ́ tá a bá kọ́ kékeré kanakṣe alalhajar nígbà téèyàn ń fàlà sára àpáta ni bet atalimu fil kibar ìkọ́ ẹ̀kọ́ lágbà kanakṣe alalmal nígbà téèyàn ń fa nǹkan sórí omi ni kò tí bàpẹ́ni tọ́lọ́n bá fẹ́ ṣàánú ìyẹn túmọ̀ sí pé ìyẹn lè fẹ́ ṣàwọn ìjọsìn kan ìyẹn lè fẹ́ ṣàwọn ìbádà kan àmọ́hùndà táyé ò ní gbà àsìkò sí bùkátà ti pọ̀ tó jẹ́ bùkátà dáadáa yóò wá máa bẹ́ẹ̀ tí máa rí pé kò lè rí lépa báwọn yẹn yóò nífẹ̀ẹ́ wọn yóò tún wá nífẹ̀ẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ni tí yóò máa sọ̀rọ̀ àwọn ọjọ́ kan àbí tí ó lóun nífẹ̀ẹ́ wọn pé ah, àwọn èèyàn ń ṣe bá àwọn èèyàn sì ń dídé lóru àwọn èèyàn òkè ni wọn náà ń fáwọn èèyàn yóò wà máa ṣe kéta àwọn ará eléyìí kì í ṣe ti kéta ìyẹn ló fà tí anabi sallallahu alayhi wa sallam ló ti rí àníyàn àbádárì àti èròǹgbà rẹ̀ pé òkè ọ̀rùn pa àwọn kan jù ẹ lọ àwọn kan dáa jù ẹ lọ lórí dáadáa ó nífẹ̀ẹ́ wọn àmọ́ ó rò pé ṣé o lè ṣe bí wọn ó dá wa lójú tá a bá lọ wò dáadáa nínú ẹnu tábì dábì yóò fẹ́ jowó rẹ̀ abubakar wà nù wọn. radiyallahu anhu tó jẹ́ wípé àwọn sọ̀hábà rọ̀dọ̀wánú làárín wọn láwọn ò ṣe dáadáa kan àfi káwọn bá abubakar níwájú. radiyallahu anhu ìyẹn túmọ̀ sí wípé ẹ wo ìjowú ìjowú tiwọn yẹn lórí kíni lórí dáadáa kì í ṣèjowú kó wọn ò ní heavy rẹ̀ bẹ̀tí tó múmú lẹ́mi wọn ni pé bó làwọn ò ṣe àwọn ò ṣe ẹ̀sìn dé ipò rẹ̀ àwọn ò ṣe súnmọ́ ó yẹ wa bó làwọn ò ṣe súnmọ́ ìyẹn jẹ́ nǹkan tó mọ ọlọ́run fi ń ṣàánú yàn kódà àwọn olùmọ̀ máa sọ fún wa téèyàn bá nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run téèyàn nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ téèyàn nífẹ̀ẹ́ àwọn olùṣe dáadáa tọ́lọ́run bá fún yàn ní kápá àti ṣe dáadáa yẹn ọlọ́run lè yọ ọmọ èèyàn tí ó ṣàánú ọmọ èèyàn tí ó wàá fi iṣẹ́ yẹn rọ̀ ọlọ́run ń bẹnu àwọn bàbá tó bí ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé wọn ò kéwú kéwú tán ká ò kọjá Quran Quran wọn gan lè mọ sáǹdì tó nǹkan bẹ́ẹ̀ nínú ètò Ọlọ́run àánú Ọlọ́run fún wọn torí pé wọ́n nífẹ̀ẹ́ àwọn àfa nítorí tọlọ́run wọ́n wá máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn àfa Ọlọ́run bàálà wa san wọ́n lẹ́san lórí ẹ bá lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lẹ́nìí táàmì ulama rabbaniyu lápèjúwe ẹ wo bàbá wa Sheikh Suleiman Muhammad Al-Awwal Amúdẹ́yà hafidhahullah wa ra'ah bàbá wọn wọ́n ní bàbá àwọn kéwùtì bàbá tó bí wọn ó kéwùtì wọ́n máa ń gbé ọ̀mbrẹ́là lọ́wọ́ fáwọn àfa ẹ wá wo ẹ̀sán tọ́lọ́run fi Sheikh Suleiman amobẹ̀rẹ̀ tó fi ṣe àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ ẹ lọ àwọn ilé káàkiri tó ọ̀tọ̀ ní fáàrí pé ta ni bàbá rẹ sáfà ni bàbá rẹ ni bàbá tó bí bàbá mi àfà ni bàbá tó bí bàbá mi àfà ni bàbá tó bí bàbá mi àfà ni bẹ́ẹ̀ ti rẹ náà kò sí nǹkan kan lẹ̀lẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé àníyàn wa ìdáa púpọ̀ gẹ́gẹ́ bí àníyàn Abu Dharr ṣe dáa sáwọn sàhábì akẹgbẹ́ rẹ̀ anabi sallallahu alaihi wasallam pé anta ya Aba Dharr ma'a man ahabbta ọmọ ẹbẹ ọmọbẹ pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí ìyẹn túmọ̀ kódà bíṣẹ́ rẹ̀ ò bá tó tiwọn torí pé òun ṣáà nífẹ̀ẹ́ wọn kì í ṣe pé àwọn kan wà lóun nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ tí wọ́n ń ṣe èmi àti yín ẹ jẹ́ ká wo àwọn wo là nífẹ̀ẹ́ àwọn wo la fẹ́ ṣe pa tá a bá nífẹ̀ẹ́ èèyàn á lè rẹ ọmọ lórí àwọn tá a nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ tá a bá ti nífẹ̀ẹ́ èèyàn tá a nífẹ̀ẹ́ ti ń ṣe àbá ń gbógun tì í kódà kò ní hùwà tọmọ wa bá tiẹ̀ fẹ́ ṣe ìṣẹ̀sùn pé rárá o mọ́ múra báyẹn o mọ́ sọ̀rọ̀ báyẹn mi ò lè mú ọ lọ́lé kí wọn o èmi ò lè jó máa ṣe bó ṣe ń ṣe o rárá mọ́ sọ mí dápa o èmi ò lè mọ́ nana kúnna o wíyá báyìí torí pé ni ò nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe tọrẹ àánú. ẹ wọ àwọn bàbá kan ọlọ́run fún wọn púpọ̀ wọ́n bá rán àwọn ọmọ wọn wọ́n wà kó lé wọn lọ́wọ́ ìwẹ̀ fáwọn èèyàn ìsànú àwọn ìdí àwọn èèyàn nìyí wọ́n máa ń kó súbọ̀ látoko tó ti yé wọ́n kẹ́gẹ̀ẹ́ wá látoko wọ́n kágbàdo látoko wọ́n àkó fáwọn ọmọ pé ẹ lọ gbé fún alágbájá ẹ lọ gbé fún alágbájá máa pẹnu wọn bá tán nínú látara bẹ ọmọ wọn wà á ya ọlọ́rẹ pé tá a bá toko dé àwọn tí bàbá wa máa gbé nǹkan fún mi tòkíní ẹ ó cut across randomly ìsẹ̀mí ayé wa ni ká tó wá sọ pé tẹ̀sí tó ga jùlọ. kúlùtù eh, àfa sọ pé inni uhibbu Allah wa rasulahu inni uhibbullaha wa rasulahu ẹgbọ́n tábù bá rẹ̀ sọ ó ní mò ń nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ Allahu akbar ìyẹn ni pé mò ń nífẹ̀ẹ́ àṣẹ ọlọ́run mò ń nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ mò ń nífẹ̀ẹ́ ìlànà òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa anabi sallallahu alayhi wa sallam ó ní anta man ma amen ahabat ma amen ahababta ya abadari àní ayẹyẹ abudari ọmọ ẹbẹ pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí á dábàá wo ọ̀rọ̀ yẹn Allahu Akbar is a is a great clarifications àti great certifications méjèèjì ni clarification and certifications ànábì clear rẹ̀ fún ojú oyè clear ó tún wá certify rẹ̀ pé ó dá mi lọ àfa ikú rẹ̀ lọ nínú abẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ tó túmọ̀ sí pé àwọn yẹn la fi sọ fún wa pé àwọn yẹn ni wọ́n sórí rere jùlọ nínú àwọn ẹ̀dá abẹ́ kó jọ kó fà wá náà lépa bá wọn lórí dáadáa kó wo ìfẹ́ tá a ní sí wọn kó wo ìfẹ́ tá a ní sọ̀rọ̀ wọn kó wo ìfẹ́ tá a ní ṣìṣe sí wọn kó wo páwa náà ń ṣe bá kó jọ kó já máa bẹ pẹ̀lú àwọn tá a nífẹ̀ẹ́ sí kó wá fáwa náà níṣẹ́ olóore ṣe bẹ́ẹ̀ kó jẹ́ kó rọ àwọn ọmọ wa ọmọ ọmọ ọmọ wa kó jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn àti àwọn tí wọ́n dìjọ bí wa láìpé méjì rẹ̀ ọlọ́run tó túmọ̀ sí pé iṣẹ́ tó dáa ni Islam tá a bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn káwọ́ torí kan àti nífẹ̀ẹ́ tó ti kí ni tẹ bá wo àwọn ọ̀dọ́ lónìí tí wọ́n ń dirun ọ̀dọ́ tó ń dirun ṣàdédé dirun o sóye ó nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ló ń dirun lòun náà fi dẹni tó ń dirun sórí ọ̀dọ́kùnrin tẹ bá rí ọ̀dọ́ míì níbi tọ́lọ́run ṣàánú rẹ̀ dé sóye kò lè yarun kò rántí yarun kò rántí yarun táwọn mi bá kú òun léwẹ̀ báyìí wọ́n kàn fọwọ́ èékánná ọwọ́ báyìí wọ́n kàn fi wá torí pé kò ráàyè délé pé yóò wá para káwa sọ pé ọ̀dọ́ tòní ó wá lọ jòkó sẹ́lọ̀n wa ní ká máa bá òun dirun ń ṣe dreadlock ó wàá fi yẹtí sétí ẹbí pé ṣé bàbá rẹ̀ ló fi yẹtí sétí ni àbíta ni àbíbọ̀dá rẹ̀ wo tóbi ta láyédé lónìí nìyẹn ìyẹn túmọ̀ sí gbogbo àwọn èèyàn tó jòkó ti fíìmù fíìmù àwọn tí ìṣe wọn ò jọ tiwa wọn kì í ṣe mùsùlùmí àwọn yẹn kọ́ yẹ ká jọ o wọ́n ti ń lo ayé wọn lọ́gbọ́n ṣe láwọn ò lò ó àwa ni ká má bàyè tiwa jẹ́ tó pé mùsùlùmí ni wọ́n àwọn ò gbà páwọn ò jábọ̀ àwa gbà páwọn ò jábọ̀ fọ̀mà tó dá wa tó abẹ Allah kó jọ̀ọ́ kó yọ́nú sí wa na'am ẹ jẹ́ ká sáré mọ́ hadith ẹnu wọn bá tó kù hadith ẹlẹ́ẹ̀kejì adasana muslim bin ibrahim kọ́lá adasana isham kọ́lá adasana qatada and anasin radiyallahu anhu gbogbo alama anas ọmọ ọmọ maliki sàbí àgbàni ọlọmọ sábà yọ́nú sí nínú àwọn tí wọ́n ṣoríire àwọn yẹn ò nífẹ̀ẹ́ ànábì lásán wọ́n tún gbé lọ́dọ̀ rẹ̀ wọ́n so ìfẹ́ tiwọn bí gbà pé automatic ni ọlọ́run kàn sá wọn lẹ́sà ó kàn jẹ́ kí wọ́n sóríire látara òjíṣẹ́ àlá wọn ò wá sóríire torí pé wọ́n kàn ń pàpè mọ́ra ìfẹ́ ẹnu wọn ò pàpè mọ́ra kílà pé ìfẹ́ ẹnu wọ́n pàpè mọ́ra ìfẹ́ ìtẹ̀lé àti ìfẹ́ kéèyàn ò nífẹ̀ẹ́ téèyàn ń ṣe rẹ̀dùwánù láàrin ìmọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ ayọ́nu sí ó ní ànà rọ́jùlá ó ní dájúdájú arákùnrin kan sá àlà nàbì yìí yìí ó ló bi ànábì kí atọ́lọ́ ọlọ́run kó máa bá fakọ́ọ̀là ó sọ pé yá ànábì yàlláà ìrẹ ànábì ọlọ́run a rí i pé onáka farikun bẹ́ẹ̀ náà yà Rasulullah wà yà ànábì yàlláà ìrẹ ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tá a mọ̀ tí ò bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ yàtọ̀ sí ṣùgbọ́n náà pẹ̀lú kí ni yà ànábì yà Rasulullah òun ni pé mẹ́ta àsáà dákun ìgbà wo ní àsìkò ìkànnì ayé òde ìyẹn ni pé sáàtò kìyàmà ìgbà wo ni jọ́àlì kìyàmà òde Allahu akbar tẹ́ ẹ bá wo ẹni tí ń béèrè béèrè hakikatan la shakka fi wala miraa wala mìíràn fi la zalik a lè ṣe ìbejì lórí ẹ̀ pé mùmínì ni torí pé èèyàn kan ò ní béèrè nípa ìjọ wo làlìkìyàmà òde àyàfi kó jẹ́ kí ẹni tó ní ìgbàgbọ́ ń pa yìí ó ti yé wa tó a gbọ́dọ̀ béèrè pé báyìí nínú ìgbàgbọ́ tá a dẹ̀ gbọ́dọ̀ dì sọ́kàn òun ni ìgbàgbọ́ wípé àníjọ́ kan ń bọ̀ tí ò ní síjọ́ kan lẹ́yìn rẹ̀. bàtà sáà yẹs àlùnàkà àní sáà kólé ẹlmùá ìndà rọ̀bì. tó ti ìgbà wo alukur'an lọ́wọ́ bá wa dẹ́dà ń bá wa sọ̀rọ̀ yẹn ó ní sọ pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ta ló wà. láyé mi làálà sáà tàtẹ̀kùnù kọ̀rí ìbà ó ní tẹ́ rò pé o ó dẹ̀ lè súnmọ́ o tó tiẹ́ iná nàrá ù bàyídà wà nàrá ù kọrí ìbà ẹ̀yin rí nàrá ù nà ù bàyídà ẹ̀yin ń rí ní ìrìkọ́jì àwa ń rí ó súnmọ́ lọ́dọ̀ gbogbo ayé nǹkan tó ni torí pé téèyàn bá lo one thousand years ó ṣẹ̀ kan fi elmi la nípa ọjọ́ ìṣàfiwé ọjọ́ àlùkìyàmà Allahu Akbar so tá a bá ní twenty kìíní kan tá à ń lò bá ní a lo fi elmi sa'a àwọn ọ kìíyàsí ìyá òbí kìíyàmà kiyama a bá fi wọn oṣù wọn nye sọ́sùn wọn ọjọ́ ta a lò ní kiyama anabi sallallahu alayhi wa sallam bi anabi anabi ya ka anabi bayi. bẹ́tà nábì gan ò mọ́ torí pé a ti rẹ́sì rẹ̀ nínú hadisi Jibril níjọ́ tí Jibril bá wọ́ èèyàn wá bá a sọ̀rọ̀ tó ń bi léèrè wípé ìrẹ́ òjíṣẹ́ ó ní yá Muhammad ìrẹ́ Muhammad akhbirni anisaa fún mi nírò nípa ìgbà wo gan-an níjọ́ àlìkámọ́ òde fáàmì sí tànàbì fún tànàbì sọ pé malimus ania bi alamina sáyé nítorí béèrè yẹn ó hàn jẹni tí ń béèrè lọ ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ làwọn olùmọ̀ fún un tá níbi kan sábẹ́ sọ fún mi pé èmi ò mọ bí rẹ̀ náà ò ṣe mọ̀ tàbí ká sọ pé ìwọ náà sì mọ̀ pé mi ò ṣe kí ni mi ò mọ̀ torí pé mi mẹ́sítà sára lọ́wọ́ bí ẹ̀mí nínú tọ́ba adẹ́dà fi ń jẹ́ adẹ́dà lórí wa tó fi ju gbogbo ìyẹn lọ ó ní pé kò sọjọ́ yẹn fún kálukú ó kẹsà sọ pé kẹsà máa múra so anabi sallallahu alaihi wasallam ó wá rò pé ṣéjọ́ ló fẹ́ béèrè ni àsìkò ni àbẹ̀wò ṣe kéèyàn máa ń béèrè àwọn béèrè kan lápèjúwe abẹ́ alákòmọ́sàfì aláyàbalẹ̀ wọ́n máa sọ fún wa pé àwọn báńdíìtì kan wọ́n fẹ́ jálu ìlú kan Boko Haram báńdíìtì sí kìíní irú bá ṣe ń tẹ́tì ìlú káàkiri ṣe mọ̀ pé ọ̀nà méjì làwọn èèyàn máa pín sí àwọn kan ń dùn lórí pé wọ́n máa múra kalẹ̀ àwọn kan máa múra pé ẹ dákun ẹja bó ni o bó la ṣe rí àwọn vigilante o bó la ṣe rí ọlọ́pàá o bó la ṣe rí sójà o nǹkan nǹkan ìgbà wo àwọn làálò bó la fẹ́ dúró sí o àwọn kan ọmọ ẹbìrì pé ẹ̀dá kò sí lóòótọ́ náà ń bọ̀ ni ìjọ wo gan-an kọ sínú lẹ́tà nǹkan náà ń bọ̀ ẹ wà bí pé táwọn èèyàn kan jòkó sínú títí tí wọ́n ṣe kí ni ẹ wo so yìí ní kọ́ ṣàánú wọn kọ lẹ́tà pa wọn ṣe kí ni ara káyàmá wa gbìyànjú bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ọlọ́run má sábà rọ wọn lójú bẹ́ẹ̀ ọlọ́run irú bẹ́ẹ̀ mọ́jọ mọ́ gbogbo àwọn náà bá ala wọ́n bá tún wá lè ṣe sùúrù ọlọ́run ọmọ tó Allahumma ja'al kaydahum fi na'rihim wa ja'al tadbirahum tadmira ya rabbal alamin. faqala nta nàbì sọ ni wípé fama wa ma a'dadta laha kini to prepare kalẹ̀ fúnjọ́ ti ti change directions ni change ìyẹn ni pé má béèrè pé ni béèrè pé kí ni kí n dì mẹ́rù mi torí ọjọ́ yẹn torí tó bá tiẹ̀ dé ńkọ́ torí ẹ má jẹ́ ká gbàgbé pé àṣà àti yẹn kọ́ sí mi là kẹsì mi àṣà àtàmọ́ ń sọ yẹn méjì ló máa pín sí àṣà àti xaasọ wàṣà àti àmà àṣà àsìkò ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé fàmọ́mọ́ta gbogbo ẹni bá ti kú nù wa téèyàn báyìí lè gbẹ́mí mi tẹ́mi báyìí dó lára ẹ̀ báyìí fàkọ́dé kọ́mọ́tì kìyàmá tòru àlìkìyàmá àsìkò tí ẹ ni ó ti asáàtù àmà oníjọ́ tọba adẹ́dà ó wulẹ̀ palẹ̀ mọ́ gbogbo sísítẹ́mù yìí gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ pátápátá kì í ṣe pé èèyàn kan kú ó sẹ́kù èèyàn kan lórí ilẹ̀ gbogbo wa nìjọ ń lọ ni so téèyàn bá sọ fún wa pé twenty fifty la yóò parẹ́ oya yá ìbéèrè dákọ̀ tó gbọ́dọ̀ dá wa lójú ni pé ṣé gbogbo wa là á di twenty fifty ó ń bẹ oní twenty forty ń bẹ oní twenty thirty ń bẹ oní thirty so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so gbogbo àwọn tí nígbà tí wọ́n dọ̀dà twenty fifty ni o kí ló dá wọ́ lójú pé ó di twenty fifty mo tó yẹ ká máa ṣe ni pé kí la prepare àmọ́ ìjọ títí wa gangan ó bá ṣe kíni tí ó bá dé kí la fẹ́ palẹ̀ ṣe kalẹ̀ kí lèmi àti ẹni palẹ̀ ṣe kalẹ̀ watazawadu fa inna khayra zadi attaqwa alukuran dẹ sọ fún wa nínú tá a lè pèsè kalẹ̀ òun náà nípa Ọlọ́run kọ́ọ̀la wà má adadtu min arákùnrin ẹni mi palẹ̀ ṣe kalẹ̀ nǹkan tó pọ̀ o tòtì kan lọ́dọ̀ ìmọ̀mù Muslim ó ní nínú sọ́yìn Bukhari gan ni ó ní ọmọ àdẹ́tùmí kẹbíìrì sọlá kì í ṣe pé rùn mí pọ̀ àsìkò tí kò wà ń papá mọ́ra àbí Allah subhanahu wa ta'ala kò jọ kò jẹ torí pé àdéhìsì ó dáa kí ọlọ́run kò kó mọ̀ ṣàlékò dáadáa wa wọ́n máa àdẹ́tùmí kẹbíìrì sọlá ó ní mi ò ní rùn tó pọ̀ o kì í yẹn tóbi púpọ̀ o illa anni uhibbullah wa rasulahu wa tún sọ fóun pé almaru ma aman ahabba ọmọ ènìyàn ṣẹ́ ò máa bẹ pẹ̀lú ẹni tí ń nífẹ̀ẹ́ sí ọ nífẹ̀ẹ́ àṣẹ ọlọ́run ọ nífẹ̀ẹ́ irun ọ nífẹ̀ẹ́ àwẹ̀ ọ nífẹ̀ẹ́ sunna anabiwa muhammad kì í ṣèfẹ́ ẹnu lásán o ìyẹn ni pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tàbí nàbì paláṣẹ ọdún gíní ọ nífẹ̀ẹ́ wọn anas tó gba hadisi wa ó ní fama ra'aytul muslimina fariwu bada islam ó ní mi ò rí káwọn sọ̀hábà lẹ́yìn ìgbà tó di mùsùlùmí inú wọn ò dùn tó irú inú wọn tó dùn tó nù dọ́yẹ̀ ajẹ́ pé gbogbo àwọn sàhábà ta ni wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n nífẹ̀ẹ́ sí Allah wa rasuluhu abẹ àtẹ̀mí àtẹ̀yìn fi wá sínú ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí ó lè tẹ̀lé lánàá tiwọn tí ó lè ṣiṣẹ́ tí wọ́n ṣe aláìkúnú jẹ́ subhanaka rabbil hamdi ashhadu an la ilaha illa